أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنسى طيف الله وبعلان جلو الحمد لله àǹtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa afáwa àgbà annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kó máa bá nábi ní àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn alfáwa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àfàánú ẹ̀yọ́ àpò látàrí kẹrin ṣúra ta ń kà lọ́wọ́ náà ni ṣúra náà àyà 26 láti gbéra lálẹ́ òní pẹ̀lú ògùn ọlọ́ọ̀ba nígbàtí ọlọ́ọ̀ba ń ròyìn fún wa nípa àwùjọ àwọn tó máa sọ̀rọ̀ dáadáa lẹ́nu àti tó máa sọ̀rọ̀ burúkú lẹ́nu والخابسات للخابسين أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم الله سبحانه وتعالى تدوى لما وعا إنسان هيك يفو هيك الخابسات الخابسين أو ربكم لن يبرق ما tí wọ́n gbọ́rọ̀ burúkú ẹbá débẹ̀ ẹni tí sọ̀rọ̀ burúkú èèyàn burúkú ni wọ́n la kàbí sónà lè kàbí sáàt àwọn èèyàn burúkú náà ni wọ́n máa sọ̀rọ̀ burúkú jáde fẹ́ àwọn náà ni ọ̀rọ̀ burúkú òtọ̀yẹ bá tilẹ̀ tọ̀yẹ bí àwọn ọ̀tọ̀yìbónà tọ̀yìbá àwọn ẹni rẹ̀ dé àwọn ẹni rẹ̀ ọ̀rọ̀dá bí dámà gbẹ̀nu ọ̀láìta mọ̀bára ọ̀rọ̀mí máa yẹ̀kọ́ àwọn ẹni rẹ̀ wáyìí wọ́n má tẹfẹ́tẹfẹ́ kóbi wọn pàwọ́ mọ́mọ́ wá sí ilẹ̀ Aisha wọ́n là àti àádìkì alápàálé onáyà jẹ́nà ọlọ́mùsá àti ọlọ́bà jẹ́nà ọlọ́bà نعم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون تذكرون فإن لم تجدوا فيها أحدا فلا يؤذن فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوه هو أذكى لكم والله بما تعملون عليم ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتبون Àsọ́bọ́lá ti bẹ̀rẹ̀ súra pé àwọn súra yíwa special ní àwọn súra Quran torí an ideal society tí ó pé àlàáfíà fi wà ní kọwa bá ti máa wọnú olé ní ọlọ́fún kọwa ìgbà ya ayyuhal ladhina amanu àtàyẹ̀lú gbogbo Abdullahi bin ó láti gbọ́ يا أيها الذين آمنوا أقريت المولد لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستانسوا وتسلموا على أهلها ẹgbẹ́lọ wọn ló kàn kẹkẹ jáwọ́n olé àyàfi tẹ bá gba ìyọ̀nda tó yẹ fún ìyọ̀nda kẹ sálámà sáwọn ará nulé yẹn lẹ́yìn náà zalikum khairun lakum ilé ló fi lórí jù fún yín ó di la'allakum tadhakkarun kẹ́lẹ̀ bá máa ṣe láti pé báyìí lọ́lọ́ ẹ̀rí mistake lákàtàrà máa ṣe tẹba lọ lẹ́yìn pé salamu alaikum wani wa alaikum salam àti wọlé ara ọ̀ salamu alaikum wa alaikum salam ojú àádùkúrú tẹ̀sánì tó ẹwà tọrọ ẹ̀tẹ́sìnú لعلكم تذكرون بقى ما سناتي فإن لم تجدوا فيها أهدا تبع سلامة تاب يلقى كانوا ليك تاب بين قبل فلا تدخلوها ما وبيعوا حتى يؤذن لكم ثم بيعوا لكم بيعا آه، أولين وإن كي لكم ارجعوا فارجعوا ثم يا فلوان بامي أبي وتقول وذاك يا فلوان بامي فلوان بامي وعطى لكم إلي في مفهود في البداية والله ما تعملون عليه ọlọ́run ọba tí ń fi láti ẹ̀yìn ọmọ gbogbo tẹ́ ń ṣe níṣẹ́ lẹ́sẹ̀ alẹ́kùn jọna àǹtẹ́lẹ́kọ́rọ̀ bóyó tàbílẹ́rẹ́ mọ̀sánà kò sábòrò ń bẹ̀ tẹ́ bá wọnú lédè pípé ìsì pé wọ́n ń gbé bẹ̀rẹ̀ ìyàní bí ọ́fíìsì tẹ́bá sálámà ẹ̀kà wọlé láìlẹ̀ pé wọ́n ẹ̀jọ̀ jẹ̀dá náà ọ́fíìsì bẹ́ẹ̀rẹ̀ mọ̀sánà fi á mọ̀tá pàápàá jùlọ tẹ́pẹ́ náà ní àwọn iṣẹ́ kan bẹ̀ àbá ìṣẹ́sí kan bẹ̀ àbá kan bẹ̀ wallahu ya'lamu ma tubdun ma gbogbo tí a ń wa ma taktumun tí a fi gbogbo ọlọ́ọ̀bá mímọ̀ kò sí tí a ń ṣe ó di eyín dọ́lọ́ọ̀bá mọ̀ kí bá lọ lórí ẹ̀gán ìṣeré ọ̀gbọ́ láì kọ́ máa fèsì lẹ́kùn assalamu alaikum wa alaikumus salam adókòó ṣé kí n wọlé kò bá ṣe dé ilé yóò bá ṣe dé haúsá rẹ ni ṣé n wọlé ẹ̀ wọlé ìgbàlótò wa wọlé náà ọlọ́run wa nìkan yìí. كل المؤمنين إن الله خبير بما يصنعون Bẹ́bí ṣúra ìsìnlá ìpẹ́ pé Nọ́ọ̀rù, ìmẹ́lẹ̀ ni gbogbo jíjẹ́ kòkòrò rẹ mú kò. Ó di ẹwà ọlọ́ni kó lè mọ̀ mi ní ìsọ́fà àwọn mọ̀ mi ní lọ́kùnrin. Yẹ́gùdó mi àbúṣọ́rì kó máa rẹjú wọn lẹ̀. Ó lè ọ̀yàfẹ́gbò forójọ àwọn ẹlẹ̀ máa sọ abẹ́ yí mẹ́bà wọn sì kú sí mẹ́bà wọn rìnrìn kó yìí bẹ́ẹ̀ líka àtùkà lọ́pọ̀lẹ́ ló yìí fẹ́ àtùmọ́kún yí ọkàn yóò fi máa iṣẹ́ yóò fi máa inna Allaha a peaceful atmosphere ọ̀nà tó dáa táàfi ní gbẹ́gbẹ́ ayọ̀ tí èmi síbàjẹ́ níbẹ̀ náà وقل للمؤمنات يغضبن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو آبائهن أمهاتهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهم أو نسائهم أو ما ملكت أيمانهن أو التابعين أو التابعين غير أولي الإثبة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وتوبوا إلى الله جميعا أيها المؤمنون وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون ما يقول an ideal society láwẹ́ tó bá mú nígbàtí ọlọ́run pàṣẹ fún àwọn ọkùnrin kó máa rẹjú wọ́n lẹ ọlọ́run tó wá pàṣẹ àwọn obìnrin náà ọkùnlù mọ́mìnà bí ẹgbẹ́dọ́dúnlá mi àbúṣọ́ rẹ̀ ẹ̀yìn obìnrin náà ẹ̀pàwọn láti ẹ̀sọ́ àwọn obìnrin náà kó máa rẹjú wọ́n lẹ̀ ma rí ẹ̀ kó máa fi ṣe àwà rẹ̀ kó máa wọkùn láti pèdélẹ̀ ọmọ ìrà báyìí ràfádìnà fọ́rọ́jà hùn lẹ́yìn náà kó lè máa sọ abẹ́ wọn kó máa gbé sọ abẹ́ wọn ọ̀láyé dínà zínà ta ó na ilá máa záhara mìnà lẹ́yìn náà kó máa fi ọ̀sọ́ wọn hàn tó bá hàn bẹ́ẹ̀ tó wọ́n kó máa fi ọ̀ṣọ́ èyí táwọn ń tẹ́lú àìjọ pé obìnrin gbá fúwáwà ní orí kò ní sí ọ̀ṣọ́ fọ́kọ rẹ̀ aṣọ tí mú àlùgbọ́sà aṣọ kìtìnì ní ọmọ wọ̀ tí wọ́n á lọ sóde yóò àmúra yóò àtọ́tẹ̀ yóò fún fi ọ̀tọ́ yìí hàn fi olú ilá máa zọ́hara mẹ́rin bá ń bẹ̀ bí bàtà ziribna bí omori hinna ibi dájú pé ìdáàbò wọn ó bu ara wọn mẹ́rẹ̀ gbogbo oríkèríkè ara wọn gbogbo ara wọn ó bu mẹ́rẹ̀ wà láyé dínà dínà tó iná ilá alìbò olú ti lẹ́yìn náà wọn máa fi wọn hàn bí wọn ọkọ rẹ ni kọ́ máa rí àwọn ara rẹ kọ́ máa rí ọkọ nìkan ni a ó àbá ìyìn àbáwọn òbí wọn àwọn òbí wọn lè rí ọ̀sọ̀ wọn a ó àbá ìbò olàtí ìlàbáwọn bàbá ọkọ wọn àwọn òbí ọkọ wọn lè rí ọ̀sọ̀ wọn a ó àbùnà ìyìn àbáwọn ọmọ wọn lọ́kùnrin wọ́n lè rí ọ̀sọ̀ wọn a ó àbùnà ìbò olàtí ìyìn àbáwọn step tí obìnrin wọn àwọn stepsons wọn wọ́n lè rí àwọn ọ̀ṣọ́ wọn àwọn ẹ̀kọ́wà nìhìn àbáwọn ọmọ ẹ̀yà wọn mọ bàbá wọn wọ́n lè rí ọ̀ṣọ́ wọn ẹwọ́ ṣeré Islam bí ń fọ àwùjọ ma àwọn bá ní ẹ̀kọ́wà nìhìn àbí ọmọ ọmọ ẹ̀yà wọn àwọn bá ní obìnrin ẹgbẹ́ wọn obìnrin ẹgbẹ́ wọn ẹdí bí àfáàní àwọn obìnrin ó jẹ́ mùsùlùmí má fi ọ̀sọ́ rẹ̀ hàn kẹfìrí kẹjú òwúlò àwọn máa malakat aymanuhum àbáwọn ọmọ ọ̀dọ́ wọn ó di ẹgbẹ́ wọn tí balaga àwọn tabi'ina ghayra ulul irba báwọn ọmọ kéèké tí wọn ò tí ní ṣe àwọn wọn ní ní ọ̀dùlà nínú ọ̀rọ̀ jẹ́ àwọn ọkùnrin àwọn àbámọ̀wẹ́rẹ́ الذين لم يظهروا على عورات النساء وفهم فيه بالليل أولي لين أو تبع مرتان لا يضربنا بأرجل إن ليولم ما يخفينا من دينته ما ريكم ما ريكم تاع ما أسوارا لكوا أبي تيل سوا أبي متى ما دون تاع ما تقبل ما لنا وصوت ما هذا توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون سيبقى أتدعو الله وتوبوا إلى الله جميعا بمبات أتبعوا الله أيها المؤمنون المؤمنين لعلكم تفلحون كلبا وأنا وتوبوا يا إتاوان مما سيبقى أن يباع دا ودع كامورا كامر يلوني وانا إلى جاه أرون لي أوانا جاني mùtáàkì wá kẹ́lẹ̀ òkòjé lé lọ́lọ́sọ̀ fún àti ìwọ̀túbù ìlàlá ìjẹ̀mí àn ẹ̀túbá gbogbo ìgbàdá ẹnukú ọlọ́ọ̀bá ayúwàl mọ̀mìnì ẹ̀yí mọ́mìnì láàlákọ́m tẹ́fìlẹ̀ hàn kẹ́lẹ̀bá wà nínú àwọn tó jèrè àyíká ayíkẹ́ ọ̀rọ̀ tí bá rí gbó ọlọ́ọ̀bá ní ẹ̀sẹ̀ báyìí ẹ̀bẹ́ sí báyìí ẹ̀sẹ̀ báyìí ẹ̀mẹ́ sí báyìí gbogbo tọ́lọ̀ ní kẹsẹ̀ oore ní ìmọ̀ jẹ́ fún yín gbogbo tọ́lọ̀ ní kẹ mẹ́sẹ̀ tẹ́ bá fi ṣe wọ̀lá àbúrò kó mi gangan àwọn èèyàn civilization wọ̀lá ẹranko civilization àwọn ẹranko ni ó ní ìwà kò sí ìbùkún jẹ́ ìwọ́gbọ́n ẹ̀mí rẹ̀ ò rẹ̀ ó di wà ní ọjọ́ kan annabiwa muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ méjì wọ́n wà nulé àwọn ìyàwó méjì wọ́n wà nulé yìí ọmọ salma àti maimuna àwọn ìyàwó méjì wà ní abdullahi ọmọ umm dr bayo afọ́júbi ọba yọ àfẹ́jọ́ wa ní ẹwọ́lì lọ ẹlọ yìí jáde ọ̀kan wọn ni yára ẹbá fọ́dún ní bí kò rí wa tó bá fọ́lójú sẹ́yìn fọ́lójú tó bá fọ́lójú ọ̀yẹ̀ obìnrin ní máa ṣe ṣìáwà kùnrin ẹkọ́ ọkùnrin ní interest obìnrin yẹn ni ó lo sáì kan àbí kèbì ṣe tó ń lò ó ó di eyín olóhùn náà lẹ́jẹ̀lá olómìnira bẹ́ẹ̀ ni nígbà tí bá ti lẹ́jẹ̀lá tó bí ṣe tó ń lọ́dọ̀ rẹ̀ ní ọjọ́ kan annabiwa muhammad sallallahu alaihi wasallam ó ń ṣe itikaf náà sí ọ̀kan náà wọn yàwó ẹ̀ dágbà bí wà bí mama wa sẹ́fì àní lọ́wọ́ kì wọ́n annabiwa bí rẹ̀nà máa sí ìyá ẹ̀wà ń ta ọwọ́ bí rẹ̀nà máa sí àti ń bá sọ̀rọ̀ àwọn níbi ni ẹwà ẹwà ẹwà mọ́tì lọ sọfíà ni o ìyàwó mi ni o ó ní yá Rasulullah à à ní òkúrò sí yìí yá Rasulullah níbi ni ìkọ́ mi inna shaytana yajri fi jasadi majra ad-dam ṣètọ́n ní ayé gbogbo ibi tẹ́jẹ̀ dé lára lòun náà máa dé ṣètọ́n ní ìrìnlẹ̀ kò sàní máa gbé nǹkan méjì ní ọkàn àlọ́mọ aláàtì clear lọ́fàá lọ́pẹ́ ṣẹ̀ríà Islam òun ló ti dáa jùlọ ká máa lò ó lọ́nà tó dáa òun náà láti dìrẹ́ àlìkìyàmà ọlọ́wà alìkìyàmà وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله والذين يبتغون الكتاب مما ملكت أيمانهم فكاتبوهم إن علمتم فيهم خيرا وآتوهم ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرههن فإن الله من بعد إكراههن غفور رحيم ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين الله أنقر لا وأنقئوا أياما منكم الصالحين من عبادكم àwọn ọmọbìnrin tí wọ́n ti bàlágà ní ẹ̀ríkẹ́ ẹ̀sìn wọn lọ́kọ àwọn ọmọbìnrin tí wọ́n lú ẹ̀kọ́ lọ ẹ̀sìn wọn lọ́kọ والصالحين àtàwọn ọmọkùnrin dáadìyàn dáadáa ní ìbáàdì nínú àwọn ẹrú ẹgbẹ́ òkun wọ إمائكم àti gbogbo àwọn obìnrin tó pé wọ́n ti tọ́jú ẹ̀kọ́ lọ ẹ̀sìn wọn lọ́kọ إن يكونوا فقراء يغنيهم الله من فضله tí wọ́n bá lówó lọ́wọ́ tí wọ́n gbéyàwó fún wa ọlọ́run bó ṣe ìrànlọ́ fún wa ọlọ́run sì ìrànlọ́ fún wa ó di áàzìkì ọlọ́run sì ní fàdí wọlọ́ òwò àti ọ̀nà àléèlì ọlọ́run ọba náà ni ọba tó fẹ̀mí ọlá rẹ̀ ọba tó ní nínú gbogbo mọ́ṣípátá òdì ẹ̀sítáfíkùn lẹ́bínà láyẹ̀dì ìdúnà nìkan àwọn tí wọ́n wá lè gbéyàwó tí wọ́n lówó lọ́ láti gbéyàwó kó máa kóra wọn dànù kuma kura wọn jànú hatta yughniyahum Allahu min fadli tọ́lọ́wọ́n fìrọ̀ wọn lọ́rọ̀ ilé ìbí ayé pé ọ̀rọ̀ tí àwọn kan máa sọ pé ẹnìkan olówó lọ́wọ́ àtẹ́bìlì kan lọ gbéyàwó ó tún wá pé wọn olówó lọ́lẹ̀ ni ẹni pé o gbìyànjú láti máa kúrẹ́ jànú kò sì máa bẹ̀rẹ̀ wọn bá tọ́lọ́wọ́n bá fi pé tọ́lọ́wọ́n bá ń sọ يدسف ونولاره والذين يبتغون الكتاب àwọn tó bá ń fẹ́ ẹrú tó máa ń fẹ́ pé kọ̀kọ́lẹ̀ fún òkè chájùn mímọ̀ mọ́lákẹta àìmánukún àwọn fọ̀kátìbò ohun ẹ̀kọ́ àkọọ́lẹ̀ fún wọn iye báyìí lọ́mọ̀ọ́sà ọmọ ìrọ̀dọ̀ ni in amimtum fi ìkhaifihim khairo tí wọ́n fi ìrọ̀dọ̀ wọ́n tó omin máa bí lẹ́bí àtàkùn ní dúkìá lọ́tọ́ wọ́n gbé yín lọ́wọ́ ẹ fáwọn yẹn bẹ̀ ẹ jáwó fáwọn yẹn kó gbéyàwó ẹ jáwó fáwọn yẹn kó fi lọ́kọ ọmọ yìí làdáàlì wọ́n láà tó kọ́rẹ́ ìhó pàtàyà àti kùmà alẹ́gbẹ̀dá ẹ mẹ́ fọ́ọ̀tà àwọn obìnrin láti máa fi jìnà láti máa ti ṣe àṣẹ owó kọ́mà àgbo àwọn lárúbáwá ẹ̀mẹ̀ kó wọ́n bàjẹ́ gan àwọn ló máa إن أردنا تعصنا تو وبلق في ولق لتبتغوا أرض الحياة الدنيا جدا وعي وعي كما فوس وسيم ديوته أريد ويقرهن إجماع فوس وجمع فإن الله من بعد إكراهن غفور رحيم أما تو فوس الله أبا لا فرجني أبا لا يكره قد أنزلنا إليكم آيات مبينات ọ̀nà dájúdájú àti sàwọn áyà pé àwọn àlàyé tó yanjú ọmọsára mìírànlẹ̀dẹ́ ìnà kálọ̀ omi ọ̀bùn àti mọ́ àpòjú àwọn tó ti lọ tí wọ́n tẹ̀lé àṣẹ tẹ́lọ́ ọba ní ẹ̀bọ̀ fúdérí àti ọ̀tẹ́ wọn àwọn tí wọ́n kọ̀ tí wọ́n gbẹ́rù gbẹ́rí tí wọ́n lajú ní wọ́n ti fẹ́ náà àwọn ṣe lé ayé àwọn fẹ́ bá àwọn ẹlẹ́bì burúkú kan mọ̀ sọ pé àìsíwá àti kó mùsùlùmí àwọn mùtẹ̀kí ní pẹ́ tó ju tó ju mùsùlùmí lọ́wọ́ nǹkan ní wọlọ́mọ́ ìdọ̀tẹ́ ń lé mùtẹ̀kí àmà síwá àbí fáwọn olùpayọ̀ ọlọ́ọ̀bà ẹ bá ní ìrìn síwá àti mùsùlùmí pé kèbí ara ọmọ tó sọ yìí ọmọ ìdọ̀tẹ́ àmà jẹ́wọ́ ayọ́mọ ẹ̀jẹ̀wọ́ àbí lẹ́lẹ́ mùtẹ̀kí fáwọn olùpayọ̀ ọlọ́ọ̀bà ọlọ́mọ الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجه الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم إذا جلوك سورة يعني نور إمالة أمرا سبالة هو الله نور السماوات والارض. الله بنا لمالة عوان سمعت لي الله نور إيكا مسكوا أكتجوه أكتاسي لي ناني بي جلاس ونقول لا في مصباح سيكون نوه أتفاوى نوه àti ìsìgbá òfin ìgbìdí àjà àti pàáyì oná tó wá wà ní gíláàsì onígbò ńlá àzùjájà tó ka an ah, na kawkaba dòrò ẹ̀ owó wá wà ní kawkaba àwọn ìgò ńlá ìràwọ̀ ńlá sẹ́kùn ní tàmàrẹ̀ yóò kájú ní tíjẹ́ tí mubarak tààrí kọ́ tààrí lára ìgbìyànlá barka ni جوار بعد الزيتون تجيك ويجيلك لا شرقية ولا غربية لا شرقية ولا غربية كده طواني إيس طواني ويس أرى ملا أكالي قدر إبني يكاد زيت أتبيع يبيع أوكي كوي ملا يقول أوكي ما أنقل ما تملا فاري ولو لم تمسس النار بنا ودبنا أولي أولي ملا تتلال ذاك تمسس نور على نور الملل يقول الملل يقول أتبع فوالوبة زاد الله بنوره من يشاء الله بما أسي ملل تلو ملل ما في ملل ما في علم ذات فأمنا تلو ملل فدرب الله الأمثال للناس الله بيعك ديك الفضل يعني والله بكل شيء عليم الله بنا لبات الله ممن قبضوك لفا تأتي aka máa tẹ̀lé súnà níbi sọ̀sẹ́lẹ̀ ààrì mẹ́lẹ̀ tàrí àtàrkìyàmà àwọn sọ̀hábà níbi sọ̀sẹ́lẹ̀ ọlọ́run sí mẹ́lẹ̀ fún ọlọ́mọdá sí mẹ́lẹ̀ fáwọn náà ọlọ́run bá Allahu akbar àlẹ́bí sọ̀sẹ́lẹ̀ dábà lọ mọ́ sí àti gbólé ilẹ̀ kankọ́lẹ́kọ́ tó máa lọ mọ́ sí láàárọ̀ lásán lálẹ́ tó bá sọ̀rọ̀ lálẹ́ ìrẹ́jọ́ ń lọ bá sí lálọ́mọdé àti kọ́lbí inú rọ̀ ọlọ́run sì mẹ́lẹ̀ sínú báyà mi òfin wọ́dí inú rọ̀ ọlọ́run sì mẹ́lẹ̀ sí ojú mi وفي سمعي في بصري نور الله بلد سيديني بمامي وفي سمعي ضربي في بلدي وفي خلفي نور الله في بلدي وأمامي نور اللهم وعتيني نورا الله بعثني ملك وعظيم الله في ملك كنت بفيه الله بعث ولدي بي ملك الله بعث ساني ولا بعث الله بعث ولا بعث gbogbo àwọn tó ẹ̀ká máa ṣe ni kálíbà wà nínú àwọn tó ní mẹ́lẹ̀ láyé àtàrí àwọn ẹni bí inú òkùnkùn àwọn wà ó di wà láwọn olóòrùn sọmáwá sí wọ́n àrùn kó ń kálù ọlọ́ọ̀bà mọ́sà wọlá mẹ́lẹ̀ ọlọ́ọ̀bà rẹ̀ kò sí kòtífàì pé ẹgbẹ́ ẹgbẹ́ annabi muhammad sallallahu wa hijab tó súnmọ́ lọ́wọ́ ọba ní pẹ̀kípẹ́kí tó dé sí ìjọ́ mọ̀já bí tí wọ́n sọ pé màkáàmù ládàá sóbẹ̀rà tó mọ̀já bí a máa dàlà ṣàkà lórí mustapha màkáàmù wọ̀tàlá ìmá mi tùlọ̀họ́ fáàwà ilẹ̀ ìṣẹ́dídò kọwa mọ́júbẹ̀ ìgbẹ́lẹ̀ ẹbùn háyà وابلانك توري الله بار أن رأيت ربك توري الله بني النور أنا أرى النور ملك bá fi sí ìjáàbò ìmọ́lẹ̀ ẹ̀kọ́ tí fi ìmọ́lẹ̀ ojú rẹ̀ wo sí sí gbogbo àbú ọlọ́ọ̀bà kọlù lórí ṣètọ́n bàbá wa Sheikhul Islam bin Taymiyyah rahimahullah inú mukaddima tíra rẹ̀ ìtawà kúbìrá inú mukaddima umu kisa kawa nípa Abdul Qadir Jilani mú kisa yíwá láti kọ́ ọlẹ́kọ̀ọ́ pé àwọn tó láwọn rí ọlọ́ọ̀bà yẹn wọ́n rí ìjẹ̀kan lóòtọ́ àmọ́ nǹkan ìṣètọ́ lọ́yọ̀ fún wọn àwọn àtúkárì rẹ̀ gbogbo kan ya abdelkader oní ìwọ abdelkader àni rabbok ibi ọlọ́wọ́ bá rẹ̀ kada halaltu lọ́ka máa haramtu aláàdẹ́rìk gbogbo tí mo ṣe ní àrámù lẹ́lòmí lórí mo ṣe ní aláàlùfún ah. ṣe ní abdelkader omi bó ohun bá nínú ọkàn rẹ̀ mana an tàbí wọ́n tó ń sọ́rọ̀ yẹn ohun tó gbọ́ nìyẹn ní ana rabbuk o ní gbogbo tí mo ṣe ní haramu mo ṣe lálàlùfù ta ní ẹ o lè mi ní ah, rabbu rabbu أنت الله الذي لا إله إلا هو tí ó lọ́lọ́wọ́ bá Allah tí ó sẹ́lò ní ìtọ́ ẹ̀kájọ́ lè fún àfihàn kan so. Bàdákẹ́ kò sọ̀rọ̀ má wọ́n ni ìsá parẹ́ Abdulkadir Jilani nígbà tó wo sọ́mà tó wo òkè báyìí ó bá rí mọ́lẹ̀ yìí àti mọ́lẹ̀ artificial èyí tí ẹni artificial intelligent artificial ní gbígbà kìlì ìsìn o ó ti wá sí pé ọlọ́run ọba sàánú ọmọdé abọ́tọ́wọ́ gẹ̀gẹ̀dà Abdulkadir Jilani ó bí mọ́lẹ̀ mọ́lẹ̀ irú ọ̀yẹ̀ bó ti fọ́nù wọ́n á ń sọ fún abdulkadir pé ya abdulkadir najauta minni fikika fi din kan fatantu saba'ina rajula mislak ìwọ abdulkadir n tó mú wọn là lọ́wọ́ mi àti ṣètọ́n ṣètọ́n lọ́wọ́ta mi tó mú wọn là lọ́wọ́ mi ni pé ọgbàgbọ̀ yẹ́sì mo ti sọ àìmọ́ yẹ̀yẹ̀ mi ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tó pàwọn ọlọ́nà ọba wọ̀ lẹ́ẹ̀kì tọ́lù yọjú wọn ọlọ́run kọ́ yọjú wọn ọlọ́run ọba mi ju ẹgbẹ́ olè lọ ààrùn ọba ọlọ́run jáwà ọlọ́run ọba àmọ́jì alkiyama ojú ni yóò máa ibi náà bẹ̀rọ àbí ilẹ̀ àrọ̀bíà náà àwọn kó sí àánú wà jáwà náà tí wọ́n rẹ̀ ọlọ́run bá jẹ́ òkè ọlọ́run wò tí ní kala ọlọ́run bẹ́ẹ̀ náà ni òṣèré bó lọ́wọ́ àmúfàálù lè jìnà bẹ́ẹ̀ ni ọlọ́run gbé àwọn àkójú ìkàlẹ̀ fún mi في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب الله بارك الله له بلات وعلم لنا في بيوت عدن الله أن ترفع إنا وعليك طبعا ملاشة كما بيوغا أي ماسي كما بيوغا ليه لما بيغا ليه لما تجو أولي ويذكر فيها اسمه ثم سيناتي الله بعد لنا يسبح له فيها بقلوب وأصوار أما سيافة ما فرما با نيو وروات نيرو له أما جو ما سيما ونو ما سفمنا رجال لا تلهم تجارة ولا بيع تجارة ولا بيع عن ذكر الله أما قوي كان ذلك كتاب جاوة آيات جاوة قدي ولوات ما سيناتي الله kò dí wọn lọ́wọ́ wọ ikọ́ mi sọ́ra kò dí wọn láti máa gbé rojú wọ ìta ìzàká kò dí wọn láti máa yọ zàká yakhafuna yawman tuqallabu fihi al-qulubu wal-absar wọ́n bẹ̀rù jọ sí pé ọkàn máa gbà tójú ọmọ àgbà jẹ́ ẹjọ́ gbèrè àìsíyàmà yẹ̀gbìyà Allahu ahsanu ma amilu kọ́lọ̀ ọba lè bá sanwó tó dáa ju tí wọ́n ṣe lọ ọ̀yẹ̀gbìyà omi fadli kọ́lọ̀ tó wá ṣe fún ọlọ́ọ̀lá rẹ̀ والله يرزق من يشاء بغير حساب الله با يو سياد كتبا في لا يميو ديما الله سياد كفوا أزكى لا البركة الله سيفرق وكوالوما على القرآن الكريم لفع الله أكبر من شريعة الإسلام بوبا تم سرعا ولوبا تم رتما ولوبا اللهم سفوا النبي محمد صلى الله عليه وسلم wọ́n pé ìdádára àlùkùn masjid kí ni kan ìgbà wọn ká sí kọlọ̀kù aláwọ̀mà ìfitali abuwaba rahmatik ọlọ́wọ́ bàbá bí sílẹ̀kùn àánú rẹ̀ ọlọ́wọ́n máa sí aláwọ̀mà sẹ́lẹ̀ ara muhammadin ẹsẹ̀ ọ̀túnlọ́gbọ̀ máa sí أسلني من شيطان الرجيم اللهم لمنه شيطان اللهم إني أسألك من فضلك اللهم انت الله إني ولا ومذا ثلاث ولا يتأل القيامة ولا قوة قلوة ولا قرآن الكريم ولا لا إله إلا إنهم لا بلي ما الله قلوة أسكوين لي اللهم أجل ما لي اللهم ما يعزي أو أنكمين مارو ما يكما سنو ناسي أما يكتل عن سلوبي obìnrin gbogbo mọ́síláṣí ọ̀rọ̀ ẹ̀ka máa ti ìrántí ọlọ́run bá ń bẹ̀ ìrántí ọlọ́run bá bí ìbàdá àti ìhun tá à ń kí ìrántí ọlọ́run bá ní lẹ́yìn náà kárí pé à ń ṣe ìlàsìn Qur'an à ń ṣe tasbih ìkẹ́lẹ́kọ̀ọ́ a máa kẹ́kọ̀ọ́ máa fi ilé ẹ̀kọ́ ní yúnẹ́sì ní máa fi láti máa kẹ́kọ̀ọ́ máa fi ìgbà máa ti máa fi pàárà ọ̀ a máa kẹ́kọ̀ọ́ máa fi ẹlẹ́ẹ̀kẹta àdáàwà àríkàtí kùsùlọ́ máa fi a máa pè sí wáàdì ó di ìrùpá lágbájá ìwọlọ́lọ̀ bá jẹ kánsílọ̀ lágbájá ìwọlọ́lọ̀ sí house of reps ìjọba máa kó lóòótọ́ láwọn fìtá àwọn ikọ̀ kan àmánà láti gbé fún wọn ó di wà àmánà láti gbé fún wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́ka máa fi máa sí àmà fi ìbáadà ìrẹ́yìn náà àzókè àṣọláàt ìrùn kíkí àgbà àwọn nǹkan márùn-ún ìdájọ́ àti ọmọ mẹ́ra sí àmà kí wọ́n kàtí mẹ́ra àhùn lẹ́yìn àwọn ìbàdá àti nípa àwọn nàwáfì bíi zikir bíi tìlátì qur'an lẹ́yìn náà ta'lim lẹ́yìn náà khidma kama sami sarawa kama sami sarawa àrílágbájá lágbájá ọmọ wa máa ń sìgbè mọ́ ìrọ̀dá ìgbélé ìgbà ìgbà ìgbà máa ṣe tábà ṣe léyìí là ń fún máa ṣe ní ẹ̀tọ́ ìfí àmàárí mẹ́lẹ̀ tọ́lọ́wọ́ bá wí àmàárí ni máa ṣe ọlọ́mọdé àti ìbò yóò tún mẹ́lẹ̀ tó wà ní súra ibi táàtì mẹ́rin náà láti bẹ̀rẹ̀ azìnà lọ́wọ́ àǹtọ́fà ẹ̀kọ́ dáadáa tẹ bá wọ̀ lóta wọn lé ìdílé bẹ́yà jìdì máa sì gbé ẹ̀rọ èèyàn máa sí láti yá ìdí gbọ̀rọ̀ kàyókù náà ó ti yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wà lọ́ba èyí tí a tọ́ tuntun dédé ọlọ́ba kó kàlẹ́ sí ọlọ́ba ìdílé mi sì ní ọlọ́run sọ wá lẹ́sàn rí àwátà ń ṣe ìgbẹ̀lọ́wọ́ fún ètò tí lọ ní BITV Alkhairi Radio àti BITV tí ń gbìtò jáde sísá wa Bilkisu gbé òfò wa ní 2000 naira ó di wa wa ní 2000 naira lẹ́yìn àfẹ́ wa Abdulaziz òun náà fún wa ní 1000 naira ó wa lẹ́yìn rahmatullah rahmatullah oní ẹ̀kọ́ ní 2000 naira rahmatullah ẹ̀kọ́ ní 2000 naira abdulaziz ẹ̀kọ́ ní 1000 naira naam bilkisu gbé ẹ̀kọ́ ní 2000 naira ọlọ́sà gbogbo wọn lẹ́sẹ̀rẹ̀ ọlọ́kùnrin amẹ́kẹ̀rẹ̀ akánnumawọ̀ kó bùtẹ́wà jaiz bank wa jaiz bank account number wa zero márùn six nine eight two one zero márùn six nine eight two one zero zero zero zero zero zero six nine eight two one ó di wa já bank náà ní báńkì wa umar bin khattab al-islami ló kọ àkáǹtì ọlọ́run sọ wa lẹ́sàrẹ̀ ọlọ́run Qur'an al-Karim ẹgbẹ́ ní bèrè bèrè tó lọ́wọ́ fi yé wa dáhùn inṣàlá Assalamu Wa alaikum salam Ní bẹ̀rẹ̀ mi pẹ́lẹ̀ kò rí Àmì wa náà nínú nǹkan tí ẹ kà fún wa. Ẹjọ́ yẹ wa pé inú àwọn tó lè máa rí ọ̀ṣọ́ obìnrin náà ni Ìhìnà. bá jẹ́ pé fẹ́ dirun. ìlú ṣe lọ dirun ẹni tí ò sí mùsùlùmí. ṣe ayà yìí ò bá wọn rí àbí bẹ́ẹ̀ ni tí a bẹ́ di irun ó gbé mùsùlùmí dáadáa lọ́dúnlọ́ rẹ̀ mo máa fi ọ̀sọ́ yín náà fi ń fi èrè obìnrin mùsùlùmí dáadáa àwọn ó lè máa lò obìnrin ọ̀gbọ́dọ̀ máa ròyìn ẹwà obìnrin yìí fún ọkọ rẹ̀ gbogbo ìtòyí làwọn ẹ̀tún ẹ̀sìn mùsùlùmí ọ̀mà ó lè máa lè ròyìn wà dá wàhálà rẹ̀ òkè wà mùsùlùmí obìnrin kọ́mọ bá ṣe irun ilú bí dáa jùlọ wọ́n láwọ́ tí a dáa rẹ̀. ẹlẹ́ẹ̀kejì nípa ọ̀tẹ́ tí ó ti tó gbéyàwó àmọ́ látara bóyá kò ríṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé ẹ̀tọ́ ni fún àwọn àlùmà tí ó wà níbi láti ràn gẹ́gẹ́ bí áyà tí a kà ń dáwó fún kó ṣe ìyàwó àbíkánbá wáṣẹ́ tí ó ẹ̀rùngbù rẹ̀ láti gbé ìyàwó lásìkò tó yẹ. ọlọ́wọ́ púpọ̀ àmì ọlọ́díkáwà organize àwọn mùsùlùmí ara àwọn látìmì tẹ bá lọ sí Saudi Arabia lápòjú rẹ̀ tẹ bá wà ọmọ tí a sí ẹ̀rí àwọn akẹ́kẹ̀ẹ́ gbé bí àpàtì sadeko life tí wọ́n gbé kọ́ ara àgànná wọ́n ní ilé ìfẹ́ àwọn tó ń gbéyàwó ilé ìfẹ́ àwọn tó ń wá scholarship ilé ìfẹ́ àwọn tó ń lọ school ilé ìfẹ́ àwọn tó ń sàárẹ̀ fi ṣe bí láì dandan ni ká máa ran àwọn ọ̀dọ́ wa lọ́wọ́ láti gbéyàwó òdìrẹ́ bí lásìkò náà ti sọ ọ̀dọ́ náà kó náà gbìyànjú àti kàwé àbí láti kéwú àbí láti mú iṣẹ́ ọwọ́ lọ́wọ́ ya ma'ashara shabab من استطاع منكم الباعة فليتزوج ẹ̀yin àwùjọ ọ̀dọ́ gbogbo tó bá ní means àti gbéyàwó means náà ni pé Yorùbá wọn sọ pé òtún wá kó ti ní ní ìjà tí máa pèsè oúnjẹ fún ìyàwó rẹ̀ tí ẹgbẹ́ ìyàwó yóò máa mú láti kọ́ra ń jàmù àmọ́ ìlà àgbáyé ọlọ́mọdé àfọ̀ ìwà. ẹlẹ́gbẹ̀ta wọn ní kí wá ní lọ́ndà èyí náà tún fara pẹ́ lẹ́ẹ̀kejì pé ìyẹn ló fẹ́ náà fẹ́ra wọn ṣọ́ọ́lì ẹni tó wá jẹ́ ọkùnrin òun níṣẹ́ lọ́wọ́ ó sì ń alhamdulillah onígbìyànjú yóò wọlé fún níwọ̀nba àmọ́ kìí ṣe olówó ní lábàá débò pé àágùn mọ́tò àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wá wáyé àṣẹ àwọn òbí ìyá wá yarí pé sam pé àtẹni tí ó bá ti tí ó gun mọ́tò tó ti kọ́lé nǹkan kan ló sàfin discourage ọmọ ọmọ yẹn wá dúró lórí pé òun ò ní ṣe nǹkan tí ìyá tí a sì fàkíkọ́rí ṣé kò ní jẹ́ pé ó ń kọjí àṣẹ mọ̀mọ́ rẹ̀ látara pé kò tẹ̀lé nǹkan tí wọ́n ń ṣe tí kò ní mú ṣẹlọ́ ọba látara bẹ́ẹ̀. nígbà tí ìyàwó ni ìyàwó ló ní àbúrò fẹ́ tó bá lówó lọ màmá ní kọ́ àti kọ́ ọmọ wọn ọkùnrin ọmọ rẹ̀ obìnrin kọ́ fẹ́ kọ́jú irú ìyàbá ẹ̀yà tí ọ̀gbà mọ̀ ni ìyàwó pé torí owó bẹ́ẹ̀ ni ànábì Muhammad sallam ó ti ròyìn sí ẹ pé àwọn èèyàn máa lọ́kọ wọ́n ti máa níyàwó torí nǹkan mẹ́rin ẹlòmíì nítorí owó ògbé ọmọbìnrin òun mọ̀ tó fi lọ yunifásitì yìí o àyàfi kọ́ pé ọkùnrin tó ti lówó lọ́wọ́ ni ọmọ ilé ìkọ̀ bá ṣẹlẹ̀ àmọ́ ìdí ẹ̀ máa wò alábìnrin ìgbà àtàkùn mọ̀ntàrúdáwọn àǹdíni ìwà ẹ̀rọ̀dì ìfìlàwójò ìgbà àtàkùn mọ̀ntàrúdáwọn ẹni tó wà lára báyìí kó fẹ́ fẹ́ من تلدون عن ديني يرجع لسي إنساسي وإربي أما الله بني أمي شلوى أمي أمي أدانا في الجيت ده ودي أفا أما فوتي بعد ذلك كده ما سلوري لي أودي إياتي وما قلت بجي وقوبة يبدين ما تقول إياتي وبامني إياتي ومن تنسيني الله مسافر أيوة ọmọ ẹmọ́ dá òbí ẹ̀rọ ìyá ẹ̀rọ ọ̀sọ̀ fún bàbá kí bàbá yọ̀ǹda fún un kó ní àwò tó dáa àbíkọ́ lọ́kọ̀

kó tó wá jẹ́ pé mẹ́wàá gbẹ̀yìn yẹn kó jẹ́ pé àwọn odd numbers ni twenty first twenty third twenty five twenty seven àti twenty nine àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé twenty seven ni àmọ́ kò sí ẹ̀rí pàtó tó sọ báyìí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń pípé ah, àwọn fúra pé twenty seven òjì alákòólà ọwọ́ àwọn àwọn ọjọ́ tẹ́lẹ̀ bíi kàfùrọ̀ kàmàmúra tó dé bí dájọ́ tó dé ẹ̀rọ gbogbo àwọn ọjọ́ yẹn ìyẹn ń ṣe dáadáa sí ó di ọlọ́ òtà ara àlà. wọ́n ní nípa zakatul fitr ẹni tí ó jẹ́ pé lé ọkọ ni ó ní àwọn ìyáálé ilé wá wá fún ìtìká ìtìkáàfù tó sì wà kò ní jáde ìgbẹ̀ni ó gbà lọ ìtì ṣé ó lè ṣètò ìjákà tí wọ́n yọ kalẹ̀ ìgbàmí kó wọ́n kalẹ̀ kó wá gbé sọ́dọ̀ àwọn ìyàwó pẹ́tọ̀ tó bá dìjọ́ báyìí báyìí jọ ọdún ní kẹ tó gbé fún tí ìyọ́ kalẹ̀ ìwọ̀n kalẹ̀ before the time tí kò tí pé ṣe nǹkan tí súnà ò fẹ́ ọkùnrin tí lọ sí ti kaf tó wà pé òun ní padà sílé àti ìgbà tí bá sọdún bùkátì sí ẹ̀kọ́ yọlẹ̀ náà lọ́dà yóò ti yọ àmọ́ ní kí ìgbé fún ẹni tí yóò gbé fún audio twenty eight àbí twenty nine of Ramadan àbí láàárọ̀ ọjọ́ ọdún eid kọyọ lókòkògbé lọ́pọ̀ ìyọ́kalẹ̀ kò sábúrú mẹ́ ó jẹ́ iye báyìí ni àwọn ọmọ mi iye báyìí ni ìyàwó mi iye báyìí ni àwọn bí fún àjẹ́ àkọ́ bí fún ọláwò tí ara rẹ̀. wọ́n ní gẹ́gẹ́ bá ṣe náà pé àwọn organization ní ma ń ṣètò nípa àti gba zakato tètè wọ́n wà pín fún àwọn aláìní àtàwọn tó stọ́ọ̀sì so àsìkò tán bá gbà ọlá pé wọ́n pọ̀ wọn èké rí gbogbo wọn gbé fún before àsìkò ìdí ṣé kò gbọ́ ìkò bá ládàá zakato fitri náà jẹ́ fún àwọn tí ó gbé ètò náà fún wọn àwọn tó wá ń ṣètò yẹn kò sábúrú mẹ́ oṣù dédé bọ́n ni máa ṣètò láàrin ìṣẹ́lẹ̀m yẹn dandan kọ́ ni kó dọ́dọ̀ ń yẹn èyí láti yọ Abu Hurairah radiyallahu anhu ibi ọ̀rọ̀ ayatu kùrùsí yìí tí ànábì sẹ́là ti sọ oúnjẹ zakatul fitr ni ṣíṣe tó wọn á ń dúró ó di zakatul wọ́n ti yọ sí ẹyẹ fún ìmáàmù àbí aṣíwájú àbáwọn kọmitì tó ẹ̀kọ́ yọ fún ẹtì ìbá ti yọ fún wọn báwọn ò tí gbé fáwọn tó ẹ̀kọ́ gbé fún òkùsọ ọ̀sìn wọn òjò àwọn náà ti gbẹ̀sẹ̀ jẹ́ pé wọn ò bá ti ráwọn tí wọn àgbè fún mi ó di wà wallahu ta'ala a'lam alhamdulillah èyí tí a kọ́ sí dédé ọlọ́mọdé kan fún ọlọ́mà bí ẹ̀mí tí èmi àforíjì ọlọ́mà ọdún náà dojúkọ dojúkọ wá lọ́sọ̀bọ̀ láyà sí láì tọ́jà oríire tó wà ń bẹ̀ mọ́tà sí kárẹ̀ kọ̀ọ̀kan ọlọ́mà سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك